èyí tí a lọ ń kàlẹ́ gbogbo ọjọ́ àlàyé ti báyìí nínú báàbù tí àwọn anúfíà náà ولا لباب فضل البكاء من خشية الله وشوقا إليه ọ̀rọ̀ nípa orin lọ́lá àti ọlá lọ́dọ̀ ọlọ́run fún ẹni tí ó máa ń fi ìbẹ̀rù ọlọ́run ọba tó fi ń sọkọ́ ṣe pé ìbẹ̀rù ọlọ́run ọba mú dé ipò pé ní orí bí wọ́n ń bọ́ ní ojú rẹ̀ náà ni à ń bá kíkà rẹ̀ lọ. ibi tí a kà lónìí olóòrè ẹ̀mí sí ìlú ọ̀rẹ́mọ̀ ọ̀rọ̀ ìyọ̀mọ̀ wàhálà òhun náà. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ونبي عمر رضي الله عنهما سهل لم يشتد برسول الله صلى الله عليه وسلم يدعوه فيك له في الصلاه فقال مروا على بكر فلتجد الناس فقالت عائشه رضي الله عنها إلا على رجل وتواصيكم إذا طلع القرآن فبدأوا الفقهاء فقال ولوه صيف وفي رواية وفي رواية عن عائشة رضي الله عنها قالت كنت إن أبا بكر إذا قام مقامته لم يسمع الناس من الزكاة متفق عليه وعليه وعن إبراهيم عبد الرحمن بن عوف أن عبد الرحمن بن عوف رضي الله عنه قتل بتعاون وقال شحما فقال قتل مصعب بن علوم رضي الله عنه وهو حر مني فلم يكن له ما يكفر فيه إلا قدة إن بكي بها رأسه بلد الإسلام وإن بكي بها الإسلام فلا رحمه ثم قلت لنا من الدنيا ما قلت أو قال أعطينا من الدنيا ما أعطينا فتحين أن تكون احتمالنا أجزيا المال ثم جعل يبكي حتى طلب السحاب رواه البخاري وعن أبي أمامة حبيب بن عدنان الباهلي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء ليس شيء احب الى الله تعالى من قطعته وطريق فترة الدموع فترة الدموع من خشية الله وفترة الرجل تهرة تهرة تهرة في سبيل الله تهرة في سبيل الله تعالى وأما الاطراف فأثروا في سبيل الله تعالى وأثروا في طريقة من كلام الله تعالى رواه به وقال حديث حسن وفي الباب أحاديث كثيرة منها حديث العباد بن سعد رضي الله عنه قال وعطل رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وغرقت منها العيون الإسلام حديث في الإمام النووي رحمه الله wọ́n mú wa láti ṣàlàyé ipe kí ọjọ́ ẹni tí omi máa ń bọ́ ní ojú rẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run ọba nínú nǹkan tí ọjà ni tí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ẹ̀rí fi àṣìkà àwọn àyà kan ní ìjẹ̀jọ́ bí alẹ́lọ́rù náà lọ ṣọ́ ọ̀pọ̀ tí wọ́n mú wá láti fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ yìí. níbi tí àwọn kan lónìí ìlú ìmọ̀ òun ọba àṣìṣe wa ń lé ọmọ wàhálà ìmọ̀. قل لما اشتد برسول الله صلى الله عليه وسلم وجعه يعني كنت ọ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam tí àárẹ̀ yẹn wá lágbára fún ànábì alwajà ìbáná ẹ̀lmọ́rọ̀dù ṣẹlẹ̀ àìsàn tó lágbára sórí ànábì sallallahu alaihi wasallam tó bá ànábì tó wá di pé ànábì sallallahu alaihi wasallam kò lè jáde wá kírun kí ìlànà yóò ṣe ètò pọ̀ jù. nígbà tí ọrẹ àlẹ́bìtọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́nà ààrẹ yẹn wá lágbára débi pé alẹ́bí sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sọ́nà kò lè ṣáájú kírun fún wa kéyìn aláwọ̀ fi sọ́lá lọ́wọ́ tó fà lẹ́bi pé ọ̀yá àsìkò rẹ̀ ti yá fàkọ́ọ̀lù àlẹ́bí wa tó fáwọn èèyàn pé lóru àgàgà wọ́n lè sọ́lẹ̀ ẹ̀sọ́ fún àbúgbà pípé òun ni kó lọ máa kírun fún àwọn èèyàn bàbáyà sí àìṣà àìṣà tó jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ọmọ fún Abubakar Siddiq radiyallahu anha wọ́n sọ pé inna Abubakar ó ní bàbá mi Abubakar rajulun raqih ìyẹn ni pé tí ẹni rẹ̀ kúyẹ́ púpọ̀ ni ọ̀lẹ̀ lẹ́yìn إذا قرأ القرآن تبادر سنك القرآن غلبه البكاء يقول انتبه من بي فقال النبي تعطي مروه فليصلي قولا لي شيطان كلوكيرون قولا لي موفي وكيرون وفي رواية عن عائشة نبي الضوامي رضي الله عنه في عائشة الضوى قال ومن قلت أن المواثقين أبا بكر إذا أبو بكر إذا قام مقامك تبعوا أن يأي بكي ومن دروسك رفاوينيا لم يسمع الناس لم يسمع الناس من البكاء ونجي كان يوبك ويبكي وري أقول tí mo ń ṣe àwọn ọkọ̀ tòbí tó bá ti di pé ń kí Al-Qur'an. Mùsàlùmá wọ àdéhùn yìí àwọn oríṣiríṣi ẹ̀kọ́ náà wà níbẹ̀. Àkọ́kọ́ ni pé ìsọ pé ọ̀yà lẹ́yìn sọ̀mọ́ ọ̀rẹ́ sọ́nà eré túmọ̀ sí pé kò sẹ́ni tí ò di ẹ̀rí rẹ̀. Ànábì tó jẹ́ ànábì ọlọ́run náà ni ọ̀rẹ́ rẹ̀ eré túmọ̀ sí pé àìgbọ́ àgbọ́yé tó òní kí wọ́n máa di ẹ̀yẹ nípa pé bóyá ọ̀rẹ́ yàn àbí bóyá nǹkan kan ó ṣe yàn tí wọ́n ní orí orí náà lọ́rẹ́ lọ́fẹ́ kú nítorí nínú ẹ̀sìn òní yẹn ń jẹ́ báwọn. abíọ́dé bó ti wá kó palaba áá òkè rẹ̀ ti lálàdé ẹ̀sìn òní yẹn ń jẹ́ báwọn ìdá Ànábì sallallahu alaihi wasallam náà ni à ń sọ pé ó rẹ̀ yìí tó bákan náà kó jẹ́ wá rẹ̀yàn oore ọlọ́wọ́n bá ní fún tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ìmọ̀lẹ̀ rẹ̀ dúró torí pé bí ààrẹ bá ṣe ń lágbára sí náà ni tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ yóò mọ̀ fi gbọ̀dàlù lára ẹni tí ó bá rẹ̀ tó náà ni kí ó rẹ̀yàn yóò sínú pé àbí aburú ni tó dín fún yàn. wọ́n ní orí ànábì sallallahu alaihi wasallam bákan náà níbí á rí ọlá tó wà fún Abubakar Siddiq radiyallahu anhu. bí tábà ti rí àdé tó ṣàlàyé wípé Abubakar Siddiq oníkẹ́ fi jẹ àdókẹ́rù ìgbàdìkúta tábà ti rí irú àwọn eh, àdéhùn yìí ó wà nínú àwọn ọ̀rọ̀ táwọn afárò ní ṣàlàyé pé ń tò gbogbo pé àwọn bá dé wọn ní kẹfì jẹ ẹni tó máa ṣàmójútó yín lẹ́yìn rẹ̀. ara ọ̀rọ̀ tí wọ́n máa ń wò lẹ́yìn ìgbà tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn ó ní à ẹni tó ti gbé alẹ́ sọ̀rọ̀ sọ́lá ojú ṣáwájú fún wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá fi ṣe aṣíwájú àwọn ìgbà aṣíwájú lórí ọ̀rọ̀ ayé wa náà ọlẹ́tọ̀ọ́ sí i. tó àìṣe ọdún yẹn lọ́wọ́ àyà bóun ṣe mọ bàbá rẹ̀ kíkẹ́ ẹni tí ẹ̀mí rẹ̀ rọ̀ ni tòun náà ni ó ṣe lẹ́tọ̀ọ́ fún ọmọ kọ̀ọ̀kan náà kó náà dá ìwà òbí rẹ̀ mà ọmọ ìdí sí òbí rẹ̀ ọmọ orí rẹ̀ sí òbí rẹ̀ ń ṣe náà ni nígbà tó ń mọ bàbá rẹ̀ ló sọ pé ah bàbá rẹ̀ máa ń sunkún pọ̀ tó ànábi ìsèlékè ẹni tí òun fẹ́ náà nìyẹn. ẹ wá rí sí ìmáàmù náà lọ sí òun lọ tí wọ́n mú ayé yìí wá tí wọ́n mú ẹ̀dẹ́ yìí wá òun náà ni pé ànábi sallallahu alaihi wasallam kò kọ̀ndẹ́rù ọba kò sì dì kọ́kọ́ bá ìṣòfin rẹ̀ ń dànù nígbà tí ọmọ rẹ̀ ń ṣàlàyé ìṣesí tí ìmọ̀ ń sọ ni pé kí ọjọ́ ẹni tí ń sọ fún nígbà tí bá ń ka Al-Qur'an kó jẹ́ pé ní ti ìbẹ̀rù ọlọ́wọ́ bá òfin kan tó burú ń bẹ̀. kọ́dà àdìsá lẹ́dùwà tó ní ẹ̀yìn wọ́n yẹ fáàkì kó fàyín náà tẹ́kù kó pàtàkì kó. òkè ẹ̀ṣẹ́ bá ń ka Al-Qur'an ní ẹ̀rọ sọ fún tẹ́ ẹ̀ bá ti wá lè sọ fún ẹ̀rọ ṣe bí ẹni tí نعم إبراهيم بن عبد الرحمن بن عوف أن عبد الرحمن بن عوف رضي الله عنه عبد الرحمن بن عوف أتي بطعام مردود جواب عبد الرحمن بن عوف وكان صائما قل جلسة لوع فقال أني قتل مصعب عليه الله أكبر وهو بيتنا هو بن عمير سولا يجيو خيلا وصحابة رضي الله عنهم وهو خير مني من أأه وتبقى مصعب بن عميد مصعب هي وملو لجملة tí a bá lè wo ìta ikú mọ́sánàbìnà léèrè yìí wọ́n jẹ́ ẹnìkan tó ti pé ó jí sínú owó inú owó ló dàgbà sí olóńgbé àwọn òbí rẹ̀ méjèèjì gbàtóyá ó wá fi àwọn òbí rẹ̀ yẹn kalẹ̀ látara pé wọn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n ní àwọn méjèèjì wọn lè gba Islam. ìgbà tó yá wọ́n ti kí àwọn oríṣiríṣi ìlera ní iṣẹ́ ríṣi tó ń ti bẹ́ẹ̀ náà kò sọ pé tọ́ ibi táwa bẹ́ẹ̀ kò yí dé báyìí ọwọ́ ajá báyìí tó bá di pé àwọn ẹ̀sẹ̀ tó tọ́ ẹgbẹ́ ìnira láwọn wá àìpa ẹ̀sẹ̀ yìí sí rúfàbọ̀ pa á ìsìláàmù mùsà ọ̀pá súnà lẹ́lẹ̀ ìtọ́rọ̀ lọ́wọ́ ìtọ́lẹ̀ látara àwọn ìnira tí ń ṣẹlẹ̀ sí i. tó ó dúró di ẹ̀sìn títí fá tó ti di pé mùsà wà lọ sí ojú ogun mùsà kú. ìgbà tí wọ́n wà ní ojú ogun mùsà ó wà ní ẹni pé ẹni tí wọ́n fi sẹ́yìn ní káì bí ẹni tó lè di tó gbé ọ̀pá ogun yẹn lọ́wọ́ wọ́n pa á fún àbúwá ìdí ọ̀pá inú torí kí ni sọ́wọ́n ń ja ogun àti akọ́bá náà tán gbé lọ́wọ́ tí àti àrẹ̀ bá ti wó ó túmọ̀ sí pé ogun fọ́ọ̀nù ẹni tó gbé àti àrẹ̀ lọ́wọ́ ó bá ti di pé àti awó lulẹ̀ ogun fọ́ọ̀nù tó lè di pé àti àrẹ̀ fẹ́ lọlẹ̀ ní ló fà àbùkù yìí ló agbé àti àrẹ̀ tó tó wá ń jà ìgbà tó yá wọ́n gbé ló fà ní ọwọ́ ó tó fi ọwọ́ kejì lóbi jù wọ́n tó gbé ọwọ́ kejì ó tó fi gbólórúkọ rẹ̀ ó tó fi di ó fi di ẹ̀yàn àti àyè ló tó ti kí wọ́n wọ́n ta kólókò ní wọ́n pa èkó tó ti pẹ́ lómi gba àti àlọ́ rẹ̀ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mọ́sáàbù yìí iná ni ẹ̀rìn ẹ̀rìn Abdulrahman bin Awf náà lòun náà wá rántí sí áá. مصعب بن علي رفع وهو خير مني òun sì lórí jù mí lọ kọ́dà gbà tí wọ́n pa tán pẹ̀lẹ́mi yóò ìjẹ̀dùlẹ́ o máa yóò kẹ́kọ̀ọ́ sí i kọ́dà kò rí nǹkan tí aṣọ tí wọ́n fi sẹ́ ààrí ààrí aṣọ táàfin sẹ́ ilẹ̀ abúrúdẹ̀sẹ̀ àti aṣọ kan bí aṣọ búra kan tó ti pé ìdá gótìyà di hàárà sóhù sábà ti bò ó ìdá gótìyà di hàárà sóhù sábà ti bò lórí bẹ́ẹ̀ rèjìlá ẹsẹ̀ rẹ̀ ọ̀nà kan kalẹ̀ nípa sọ yẹn ò lè ká gbogbo orí rẹ̀ àtẹ̀tẹ̀ akaba wa ida guti ya bi alihilahu tọba ti bu ẹsẹ̀ rẹ̀ tọba ni ẹfà sísàlẹ̀ kó fi bu ẹsẹ̀ bẹdẹ ẹnẹ bẹdẹ olólè ọmọ àrùn ẹni pé aṣọ tí ò tó tí ọ̀ka gbára rẹ̀ náà ni wọ́n fi fẹ́ mọ́sáàf kí ni ẹni Abdurrahman bin Awf náà ní rántí ní rántí ní wá sí làákàyè rẹ̀ ní gbogbo wa tó fi di pé ó fẹ́ jẹun ń sàkóńrántí nǹkan tó ṣẹlẹ̀ náà lè fi áá wọ́n ti pa Abdurrahman náà ó ní tó máa búte pa lẹ́nà ìgbàgbọ́nìyà máa búte ẹ wá wà wá lónìí lọ́wọ́ àwọn ìjẹun tá a fẹ́ jẹ lónìí musab láti wá aṣọ bì láti sin láàrin ó mẹ́ pé nǹkan ṣòro ní àsìkò tí musab fi kú fún àwọn mùsùlùmí ní àsìkò rẹ̀ kò sí owó kò sí ga kò sí go àmọ́ nígbà tó wáyá ọlọ́pàá wá sí ọ̀nà fún àwọn mùsùlùmí ìgbà tí ọ̀nà yẹn wá dé sí owó pọ̀ náà ni Abdulrahman bin Awf ni wọ́n á rántí pé áá ah, ah, nǹkan ẹ̀ wá wọn ìsìlá wá ń jẹ oríṣiríṣi oúnjẹ yìí alqaal àbọ̀ sọ pé òrìṣì náà nínú ọdún ìyá àmà òrìṣì náà ẹ̀rì náà ayé wọn làwọn ń jẹ lónìí àwọn kan ní àwọn sì kú láti ojúṣe pé àárí abọ́ fún wọn قد خشينا أن تكون حسناتنا عجلت لنا هنا kọ́mọ jẹ pé gbogbo dáadáa táàjẹ ní àkèyàmà náà láti ń jẹ látàrí yìí ẹ̀wọ̀ ọgbàwẹ̀ ọgbàwẹ̀ ọbẹ̀ sínú náà ni wọ́n gbé oúnjẹ kì í sínú tí wọ́n tó ń rántí ìwúrú àwọn kaba yìí kuni kuma jacala yabuki xata saraka daacna badan sini sukun sini kaa ducaman ducay u sukun ibi fayin kuli jawjayama bala qawjayasa irú ìṣẹ̀lẹ̀ táwọn sàhábà ní ìrẹ̀lẹ̀ yìí tí wọ́n lè wọ́n lọ ayé pé à ń di ìdínà ayé kan mẹ́yà tí wọ́n lè wọ́n lọ ayé pé obìnrin kan tẹ̀lé obìnrin kan ti dára sí mi ìyàwó mi ìgbàgbé kan sí mi ní táwọn gọ́ọ̀mù bá dé pẹ̀lú ọlọ́run ní pé àkàbọ̀ làwọn ò ṣe ní ìgbóni ọlọ́run ọba gbogbo ọ̀nà tó lọ sí rí dáadáa ṣe rí dáadáa ṣe náà ni ó kàwọn nínú tẹ̀lé ayé wọn ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ó kàwọn nínú tẹ̀lé ayé wọn tó àdéhùn wọn abanújẹ́ pé àrá yìí kan kó yọ àwọn tó kọ́kọ́ ayé tán náà náà ló wò pé áá ah, ah, kí ló ń lọ wọn lè báyìí ẹ ṣe é pé ìgbàlù bá gbà náà láti ń gbára tàyè yìí ẹ wà àwọn kan ọ wá tẹ àwọn lọ́rùn wọ́n jẹ́ pé gbogbo táwọn bá gbára kì í àwọn kan gbádùn láti ayé ọ̀pọ̀lọpọ̀ afá tó ya tó yẹ lórí ibú lónìí kò sí sáwá kí owó ìyá rẹ̀ àti orí owó àtúrí owó gbogbo ara àtúrí owó òun ni kéèyàn ti ṣètánì àtúrí owó nǹkan ọmọ tí ó rọrọ tó wọn fi lọ bá obilówó obilówó tó ń táwọn wá kiri nù ayé òun lọ jọ wọn lójú kọ́dà wọn sọ débi pé táwọn bá wúwo àwọn kan ẹ̀wọ́n tó bá fẹ́ lówó wọn kẹ́yìn sọ́lọ́ náà tó bá kẹ́yìn sọ́lọ́ tán tó bá lówó tán wọ́n jẹ́ fọwọ́ padà dé fún mi dé ògbómi lẹ́yìn ẹ̀kì ni pé ó yàtọ̀ gédégédé sí ìṣẹ̀lẹ̀ àwọn sàhábà ìṣẹ̀lẹ̀ àwọn sàhábà yẹn ológun lọ́wọ́ jọ wá lójú náà ni tí a bá ní ọ̀fẹ́ wo àfa kan láti fi ṣàríkọ́ṣe èyí ó ṣòfò lọ́pọ̀lọpọ̀ àti ànẹ́bì sọ́lọ̀ wọ́n rẹ̀ sọ́lọ̀ àtàwọn sọ̀hábà ànẹ́bì àwọn náà lèyẹn lè wọ̀ wò torí àwọn ni ànẹ́bì lọ́wọ́ wọn sọ́lọ̀ wọn tààlà àwọn lọ́lọ́run fọ̀ náà àwọn fọ̀ náà وإن آمنوا مثل ما آمنت به فقد اهتدوا tẹ́lẹ̀ lè ní rúgbà tán táwọn ẹni yìí ní faqad ihtadaw ẹ̀dí wà lórí mọ̀nà àwọn ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún akọ́ ẹni mímọ́ ni wọ́n àwọn ènìyàn gbọdọ̀ mọ́ kọ́ṣì tó láwọn làwọn rí amẹ́ríkà ọ̀nà ọ̀sánà àwọn ló ti jẹ ọlọ́wọ́ bá kò ṣe pé ọlọ́wọ́ bá dandan ló fọ̀ wọn mọ́ ìpè á mọ̀ kéèyàn rántí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùkìyàmà àti ìkúrú àìṣe ètò nípa ìbádáyàn àbí nípa àwọn ìwà àyàn àbí nípa àwọn ẹ̀sìn síyàn kúmi kọ́ wá bọ́rọ̀ jìnà eléyìí ìṣe nǹkan tó lu ọba lójijì kódà tó lu ọba fẹ́ni àmọ́ kó sàjẹ́ pé nítorí ìbẹ̀rù ọlọ́run ọba ni. àbùkù máa mẹ́ta ṣùgbọ́n ìbùnà àìsílẹ̀ àlùbẹ́ àjẹrẹ́ أبو هريرة بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لقد روايته ليس شيء أحب إلى الله تعالى من قطرتين وني إمام طيبي أو أنا بشير وني قلتين كذكا تشي في الله أبانا ونفهنا بما شين كذكا ليجي في من كان أتي أولي yẹn pé àmì méjì kan lára yẹn àbí nǹkan méjì tó bá kán kọ́sọ̀rọ̀ tó dùn mọ́ ìmì khashyatillah omi tó máa ń kán lójú yẹn nítorí ìbẹ̀rù ọlọ́run wa omi tí ó kán lójú yẹn nítorí ìbẹ̀rù ọlọ́run tí á ọlọ́run máa ń ní ẹ̀jú tó pọ̀ jù ọ̀kọ̀sọ̀rọ̀ tó àti kíkán omi ojú tó bọ́ ẹ̀rí ká ní bí omi ojú tó bọ́ kó fi sabilillah fi hàn kán àìkọ́tọ̀ ní àbí kíkan ẹ̀jẹ̀ kíkan ẹ̀jẹ̀ dánmì tó bọ́ ìlera tó ṣe pé ó dà ní ojú ọ̀nà tọ́lọ́run tí ẹ̀rọ lè jagun tó bá ṣàyẹ̀ lọ́gbẹ́ tó ogun ẹ̀sìn ní o ogun ẹ̀sìn ogun ẹ̀sìn pé ó ní àníyàn ogun ẹ̀sìn pé ìsìláàmù gbà pé ogun ẹ̀sìn ní kìí ṣe àwọn ogun táwọn èèyàn lọ lè ń jà lónìí tó láwọn lọ sí ICC àbáwọn ogun gbogbo ara àbáwọn nǹkan oríṣiríṣiríṣi táwọn èèyàn ń ṣe káàkiri ìsìláàmù gàrí omi ìsìláàmù ní í ṣe pẹ̀lú eléyìí kò ní í ṣe pẹ̀lú rẹ̀ náà ni ó fi mà wípé àyìn èèyàn tí wọn pẹ bá fẹ́ máa ń sọ̀rọ̀ nípa èèyàn ẹgbẹ́ tí ẹgbọ́n tẹ́ nìyẹn ń sọ dáadáa ẹgbẹ́ tí ẹgbọ́n tẹ́ nìyẹn ń sọ dáadáa. لا تغفل الكلام وقته والكيف والكم والمكان جميعا afáfẹ́lẹ́ tẹ́ ẹ bá fẹ́ mọ irun kí ọ̀rọ̀ tó bá fẹ́ kó lápòyàwọ́ là sẹ́kùfìlẹ̀ lọ́gbà pé o sáradà ìkànnà tó fa ọ̀rọ̀ ọgbọ̀dọ̀ gbàgbé rẹ̀ tó bá ní kíní kan ṣẹlẹ̀ kíní kan gbàgbé tó fa ọ̀rọ̀ náà láyé mọ́ ní pé ẹjọ́ làwọn ń kọ́ kátó lọ kọ́ ìjà mọ́ tó fa ọ̀rọ̀ là sẹ́kùfìlẹ̀ sáradà ìkànnà ni wọ́n ti gbàgbé àsìkò bọ́rọ̀ báwo lọ̀rọ̀ ṣe tẹ̀lẹ̀ gan rẹ̀ welcome àbí kẹ̀kẹ́ kí ni tẹ́lẹ̀ yẹn ń sọ kí ń fi ń sọ fóònù fẹ́ bá àjà sí ọgbọ́dọ̀ náà so ọgbọ́n tẹ́lẹ̀ yẹn ń sọ ọ̀mílẹ́ni tí ń sọ ọkà bẹ̀rẹ̀ sí ní káwọn ẹgbẹ́ àwọn kí ní káwọn náà ni wọ́n ń dún yẹn nígbà mi ẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa wọn ní tún náà tó fẹ́ bú wọn wá jòkó dáadáa kó kókó jòkó kọ́ ọmọ tó bá bú lára wọn náà àmọ́ ọmọ tó fẹ́ sọ ọkàmọ́ fẹnu lùdí káàkiri ni ẹ̀dá kò kẹ́ wọn ló fẹ́ borí súnà wọn àmọ́ ẹni wọ́n ya fọ́tò mọ́sálásí wọ́n ya fọ́tò mọ́sálásí wọn àgbélọ sàwùdí àá ibẹ̀ màá ti ya fọ́tò ibẹ̀ mọ̀ wọn kọ́nà àwọn ya sí mọ́sálásí wà yìí náà wọ́n máa kò wéjì wá lẹ́yìn ibẹ̀ mọ̀ wọn ti bọ́ súnmọ́ yìí lẹ́yìn ìwúlọ̀ wọn súnmọ́ ẹ̀ mọ̀ wọn ìgbà àdúgbò yìí náà ni wọ́n wà tani ya fọ́tò ládùúgbò yìí àkóṣe tó rí nílẹ̀ àdúgbò yíya wà ló sọ àbí àóríwì àmọ́ àwọn ìwé tó ń náà wọ́n náà mà bẹ́ẹ̀ wọ́n làwọn tó sẹ́ńdì owó tí wọ́n tó gbà àmọ́ gbà sọ àwọn gẹ́gẹ́ ló ń bá rí tó láwọn ń dìnà àwọn náà tó le àwọn ni tó orí pé tí ẹ bá fẹ́ bá ìrọ̀ àdúgbò fẹ́ bá ìrọ̀ mọ ní fẹ́ tọ́wà tó yóò lónìí àwọn náà ni wọ́n tọ́ wá máa wọ́n máa indoctrinate àwọn ọmọ ọlọ́mọ fún àwọn ẹni kẹ́mọ́ lọ lé bọ́m kẹ́mọ́ lọ lé ṣékiní kan kẹ́mọ́ lọ lé alùpùpù náà ni wàá sọ yẹn o láìláì àwọn ṣàràkí àwọn ṣàràkí àwọn nìyẹn o ẹ kó dá wọn mọ ìyàtọ̀ pọ̀ tó tí wọ́n ti dá wọn mọ fitna ni ibi tí ìsọ̀rọ̀ lọ́rọ̀ ti rí ọ̀rọ̀ sọ torí pé ogun ẹ̀sìn tí wọ́n bá ń lọ tó ṣe pé yóò ní tí e ṣe àwọn ìjà àwọn ogun ogun àṣùwà yìí ogun boko haram tó ṣe pé ogun ẹ̀sìn tó tọ́jú kí sì ní ọfẹ́ bá jà kí sáyẹn ní ọgbẹ́ kẹjọ wá jà lára yẹn àlẹ́bí ni á nítorí dùn mọ́ lọ́wọ́ bá jù àwọn nǹkan méjì ti máa kán tó dùn mọ́ lọ́wọ́ wà á mẹ́lẹ́ àtàrà ni bákan náà orí pa ìní tí ma ń jẹ́ orí pa fa asọ́rọ̀ ti sẹ́bí ìlà wà asọ́rọ̀ ti fọ́ ẹ̀rọ ti lè fọ́rọ̀ ìlà òun náà ni orí pa àti kan ṣe pé ọ̀nà pa sí yẹn lára nítorí pé yẹn wà ní ojú ọ̀nà ọlọ́wọ́ bá bóyá yẹn wà ní ojú ọ̀nà ọlọ́wọ́ bá ni eku á kù sí yẹn àbí kó jẹ́ pé nǹkan kan la pa lára yẹn àbí kó jẹ́ pé níbi tó jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ náà ni nítorí la pa lára yẹn ti wá bóyá bíi bí ẹlòmíì níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ fẹ́ẹ̀rí àpẹẹrẹ àmì ìsànkúlẹ̀ asal ti fẹ́ẹ̀rí àmì àbí irú asal ti tẹ̀lé ìlà ẹ̀jẹ̀ tó yà nǹkan ṣá lọ́gbẹ́ ọgbẹ́ yẹn ti wá sàn kí erípa rẹ̀ wá ti ṣẹ́kù sí ara rẹ̀ irú erípa rẹ̀ tí mo ń dùn mọ́ ọlọ́wọ́ balẹ̀ tó àwọn onípa nǹkan méjì ní sí pọ́tọ́kárí ní àdéhì àwọn nǹkan méjì tí a lè sọ̀rọ̀ fún àmì òní pé ọkùnrin kò dùn lọ́rẹ́ ní ní àṣìyàtọ̀ ìlà ẹni pé kí omi kọ́ kánú jù kó sì tẹ́kún nítorí ìbẹ̀rù ọlọ́wọ́ bá ní kó tẹ̀wọ́ ọlọ́wọ́ bá púpọ̀ yìí wọ́n fi ẹ̀dá àṣàdé kó kẹfẹ́ ọ̀ sọ́dẹ́ lọ báàbù yìí àwọn àdìsí pọ̀ ọlọ nípa rẹ̀ nílẹ̀ ha ara rẹ̀ náà tó lè àdìsí ẹ̀lẹ́gbàdì olùsáríyà rọ́dọ̀ yọ̀ lọ́wọ́ àyẹ̀wò àdìsí alẹ́gbẹ̀rẹ̀ wà áwọn náà وجلت منها القلوب تكوى قوان وضربت منها العيون وجوات داعا قومي ìtumọ̀ tó sábẹ̀ nínú mẹ́rin pé bẹ́ẹ̀ nìkan ti ha àlẹ́yìn ojú àwọn ìjà odò ẹni pa lẹ́yìn tó ń bá sọ́nà tó sọ fún ọkọ̀ ẹ̀ka yìí ẹ̀rọ dàbí lójúmọ́ tó ó túmọ̀ sí pé lómi ọgbọ́n lójú yẹn torí pé ẹgbọ́n àti gan òfin kankan sí obìnrin mẹ́ tí ẹ bá wò dáadáa èyí ó lè pé inú àwọn nǹkan ti ṣe pé ìdí máa ń fà orí kí ẹ léèyàn kọ́rọ̀ kẹ́mi ọ̀rọ̀ tó náà ni máa ń mú èèyàn rí ẹkún ìbẹ̀rù ọlọ́run bá sọ̀rọ̀ àìsàn ní jẹjọ wípé kìí ṣe ẹkún ìta gbangba kìí ṣe ẹkún séèjì kìí ṣe ẹkún tí wọ́n kú lórí séèjì tó wọ́n á sunkún ìdáyìíyáyìíyáyìíyáyìíyáyìíyáyìí àbá ń sunkún àbá ń sunkún ni à yóò kọ́ inú ilé rẹ fúnra rẹ inú ilé rẹ fúnra rẹ bí omi jẹ fún ìbẹ̀rù ọlọ́wọ́n bá kì í ṣe fún àwọn tíátà tó ìtí ó jẹ fún ìbẹ̀rù ọlọ́wọ́n tó kó wọ ọlọ́run ní ọ̀rọ̀ fúnra lágbájá ń dání lójú nítorí kìíní tó náà ni tó kọ́ á ti ń tẹ́lẹ̀ ìdílé rọrùn fún yẹn àfi kéèyàn ó jẹ ní kí ẹ̀mí rẹ̀ yóò rọ̀ ẹ̀mí wa rọ̀ lásán ìbá ti pé ìbáradà ni máa mú ẹ̀mí rọ̀ ìbáradà ni máa mú ẹ̀mí rọ̀ bí kí ọjọ́ tí wọ́n ń bá rẹ̀ dáadáa ìdí máa mẹ́lẹ̀ rọ̀nà kí ọjọ́ tó ṣe pé wọ́n ń ṣe àkùrán pẹ̀lú tàdápò pẹ̀lú ìrònú ìlọ́túnmọ̀ kàtíńkà tó kí ọmọ yẹn láfíà ní òru àwọn kàtí máa ń mú ẹ̀mí ìrànlọ́ rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí iná ni èèyàn máa fi ń tọ́jú ẹ̀mí náà ni ló fi lè ṣe nǹkan tí yóò jẹ́ àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ọba kọ́lọ́kọ́ mọ́ṣáláṣí ọlọ́fọ́ wa kó fi àwọn náà sínú ìrònú. يدخل الجنون باب فضل الزهد في الدنيا ولحدت على التقلل منها وفضل الفقر طريق الزهد في الدنيا في رياليكا في شيوخ تجري بس معين ولحدت أتي شل الشكر على تقلل منها في هي في وقت náà lè kí o dùn lọ ayé yìí kí o lọ ayé ní nǹkan yẹpẹrẹ wà fọ́ọ̀sì fásitì àti ọlá tí ń bẹ fún alifásitì kí ọmọ ní àìní àìní ọ̀rọ̀ nílé ayé àìkó ọ̀rọ̀ jọ nílé ayé ọlá tí ń bẹ fún alimami náà wà lọ́wọ́ àkọ́kọ́ ayé àkùnrin àti àkọ́kọ́ mú wa wọ́n fẹ́ ṣàlàyé bí ilé ayé ṣe ń gẹ́lẹ́ fún àwọn ọmọ ènìyàn pé pé wà lọ ẹni tí irú nǹkan báyìí ò bá yé kọ́ ọ̀rọ̀ sáǹdì tẹ̀lé ayé ìdérò lẹ́wù yìí ó kú jẹ́ káàtó fún ìjọba oṣù lẹ́yìn tí àgbóyèyàn ọba débi kí bọ́lọ̀ ń ṣe gbé ayé bó ti ya pọ́pù rẹ̀ sínú ayé yìí tí yẹn náà ọba rí ayé ọ̀dà sáǹdì dé bẹ́ẹ̀ ìjẹ́ ìjẹ́ mùsùlùmí yàn ó kú bí ẹ̀ka mi olúwa ní ìlànà mẹ́sàn-án ìṣẹ́ àti ìdúnìyà olúwa ní ṣe rí àpèjúwe ilé ayé yìí ìṣẹ̀lẹ̀ ayé yìí kẹmẹ́rin àrùnzẹ̀lá òmìnir sàmà ó náà gẹ́gẹ́ bí òjò tó rọ̀ láti sánmà bàtẹ́rẹ̀ pọ̀ bí ìlànà tó tó wá rọ̀ sí irúgbìn tààbò lórílẹ̀ yìí káàbù àwọn kókó ìfúnlẹ̀ ní ti máa wà lórílẹ̀ lórílẹ̀ àbí kankan tá a dá tá a gbìn. mímọ ẹ kọlù náà bóyá nínú nǹkan táwọn èèyàn máa ń jẹ ní náà ni òjò rọ̀ sí wọ́n ní àbí ìfidábà máa ń jẹ bí àwọn koríko àbáwọn ewé ìfidábà máa ń jẹ. حتى إذا أخذت الأرض زخرفها tó ṣe pé ilẹ̀ olùwà mú ẹwà nǹkan tẹ́ gbìn ó mú jáde pípẹ́ iná rí pé á ah, ilẹ̀ yìí ti irúgbìn àwọn ewé yìí ti fáìn ti rẹwà ó ti green wọ́n ìgbẹ́ ìyá rẹ̀ pé kó ti ní ọ̀ṣọ́ tó ti rẹwà lójú ẹni tí tó gbìn àbí níbi tó yẹ pé kókó wù ṣẹ̀kú tí a bá dé kómi tí a bá rí àwọn kókó tó wù kalẹ̀ ìyẹn ló ti lọ gbádùn pé á ẹ̀ òkú kò ṣe rí kọ́dà àwọn kò mímẹ́ pé pé ẹlòmí ẹ bá rí owó tí wọ́n ná sí ìyàn ká ọmọ rí pé à kókó tó tún mọ tọ́jú rẹ̀ tó kí nǹkan ti wá kó ti jáde kó ti rẹwà báwọn wà zanna ahluha annahum qadiruna alayha àwọn tí wọ́n ní kókó yẹn àbáwọn tí wọ́n ní irúgbìn tí ó ti wá dáhùn lójú pé á kò sí tábàlẹ́ fi kí ní ìdíkà lè dìde báyìí àbí oko atágbè tó bí wù yìí kákàmà kórè rẹ̀ ló kù àtà amúrúnà lẹ́yìn ọ̀nà hàrá ni yóò kàn ṣe pé àṣẹ ọlọ́run yóò kàn wá bá nǹkan yẹn lọ́sàn àbóòrù pàjá àìnà àhàfíìdà tí o gbé ọkàn yọkàn jíra àdúlẹ̀ kan ni kà á ń lam tó gbèsè àbẹ̀lẹ̀ àmì kà á ń lam tó gbẹ̀nà bẹ̀lẹ̀ àmì bí nǹkan tó ṣe pé kò dáa rí lánàá olúwa kàdáàlìkà lọ fọ́sílù àyà ìlẹ̀ kọ́wọ́mìn ìtàfẹ́kì àwọn olúwa ní bí àwọn ọlọ́run ṣe máa ń ṣàlàyé àwọn àmì àwọn ọlọ́run fún yín rè kẹ́yìn ọba lè ronú pẹ̀lú ọba jẹ́ onírònú ẹ̀jẹ̀ ká wá dára padà ká dára ta àyà yìí olúwa wa subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa wípé mọ́tò ayé ìgbẹ́mìnà mọ̀dà alẹ́ àyà ìlẹ́mú mọ̀lẹ́kọ̀ọ́ ẹni pé ìṣẹ̀mí tó ní kálukú wá ń lò bó ṣe gbọ́dọ̀ rí iná lélẹ́ yìí bá ti gbọ́dọ̀ ọ̀rá sànńdẹ̀ náà lélẹ́ yìí ìyẹn ni pé ìṣẹ̀mí ayé yìí ìmútọ́nà ń ṣàlàyé fún wa ni pé kò ní ìtumọ̀ kankan kò ní ìtumọ̀ kankan tí ẹ bá ti jòkó bójú orí ẹ ti lè máa nílá káyọ̀ ẹ ti lè nǹkan tó àbí bó ṣe lè nǹkan máa lè yóò fi rí bí láká ìmá ti tó lè yóò ti ronú ma bí láká ìmá ti fẹ́ tó náà lè yóò ti rí ìrònú òun tó olúwa ní ìṣẹ̀lẹ̀ ayé kódà ẹgbẹ́ ní kókó tó ṣe pé ó wù ọ̀dà ó ṣe èso ó rẹwà kódà tó ní ọlọ́mọdé lọ sí ìfàjìláde ewé yìí tó bá kàjẹ tí wọ́n kàn ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ jó lọ́lẹ̀ kan ni bí ẹni pé àwọn èèyàn tó ń fi nǹkan yẹn ṣe fáàlì tọ́lọ̀ lé ní fàájì lábẹ́ rẹ̀ iṣẹ́ ní ayé wa ti rí rẹ̀ bí ó ṣe lè kọ́ ọmọ gbádùn tẹ̀lé ayé tó kọ́ ọmọ gbádùn tẹ̀lé ayé tó bí ní gbọ́kàn báyìí náà nìṣẹ̀lẹ̀ ayé ọkàn yí padà ni ebi tí ọjọ́ bá lè kalẹ̀ yọ bá dùn wọ́n lé tó bá gan ẹni tó bá ní sábà tí ń wọ òkú rí wàlúwà ìlànà tó ayé ayé yìí ló yí yóò adábẹ́ pé yìí náà sẹ́ni náà kọ́ ní sáré sí lánàá ni òun náà kọ́ ní ọmọ ní àwa pé àwa tó gbé yẹn bá àwa lè takò yín àtẹnu àwa náà rè ìjọ kan ní ẹnìkan kú náà àfa lọ rẹ ẹnìkan wọn sọ̀rọ̀ pé nígbà tó ń ṣe di òkú rẹ̀ tó ń kọ́kọ́ ti gbá lẹ́nu ẹ̀ lòún wò pèsè ẹ̀rọ àfa àdágbájá ọ̀gá ibi tí la ibi títí ẹ lọ lóye ẹ̀rọ ẹni tí máa ń gbogbo nǹkan ní máa ń sọ jáde yìí ẹnu náà lọ́wọ́ di ẹnu yà lẹ̀ lórí ẹnu ojú ìpínlẹ̀ náà nìyí. tó o ní pé kọ́nà ṣàtàánú fún yàrá àti kí nǹkan yìí kò yíyàn wàláì tó bá yé òun yóò mọ̀ pé ayé yìí kò ní ìtumọ̀ kankan ẹnu ìtumọ̀ tó wà fún òun náà ní pé palẹ̀ mọ́bálẹ̀ kìlá rẹ̀ òun ní kọjá síbẹ̀ balẹ̀ mọ́tàlálì kìyàmọ̀ rẹ olùkọjá síbẹ̀ lórí gbogbo nǹkan kí ló ẹni yẹn bá ní owó yóò wọ́n fún ẹ̀ balẹ̀ mọ́tàlálì kìyàmọ̀ rẹ bó ní ìmà àkìyàmọ̀ rẹ ní ọmọ ìjọ lójú láti tó balẹ̀ mọ́ fún bó ní ọlá àkìyàmọ̀ ní ọmọ tó balẹ̀ mọ́ fún bó ní ọmọ àkìyàmọ̀ ní ọmọ tó balẹ̀ mọ́ fún bó ní ìyàwó àkìyàmọ̀ ní ọmọ tó balẹ̀ mọ́ kalẹ̀ fún nítorí o sáàjì ti mọ ìsinmi náà lára rẹ̀ èsì ìdí ń ṣe nǹkan ìjọ ìyàwó fún náà bá gbọ́n òun náà fi jẹun lánàá ìṣẹ́ náà lára ọkọ mi bá ti ṣe tán fún wa fún ìgbà yìí sọ́nà bá ní wá gbọ́ àkọ́rí ọlọ́run yá pàdé náà kì í àmà tó ní kí ni àìmọye mọ̀lẹ́bí yìí tó ṣe pé wọ́n ti ń jẹ́ mọ̀lẹ́bí láyé yìí wọn ò ní jẹ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀ lánàá kì í àmà ètò ilé ọkọ lọ sí lọ́tọ̀ ìyàwó lọ sí lọ́tọ̀ tó ayé àkọ́kọ́ lélẹ́ yìí ni ẹ̀rí pé àṣẹ ọlọ́run tó fà lẹ́yìn tó ọlọ́run tó náà kò ṣàlàyé fún wọn fún wọn ní àpèjúwe mẹ́tàlá àyà àti dúnìyà ìṣẹ̀mí ayé táwọn èèyàn ṣe bá ti ń gbélé ayé yìí bó ti rí gangan ẹni pé ìṣẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kàmáìn olùwàlẹ́dà ẹ̀gẹ́ di omi fẹ́ yóò jù àǹzẹ̀ná omi ní sànà wípé ọ̀rọ̀ láti sọ́nà bọ̀kítàlátọ̀ bí i nàbẹ́tò àrùn tí pé irúgbìn ilẹ̀ ẹ̀lẹ̀ wá wù látara omi yẹn fa asbaha hashiman ló padà wá di hashiman tẹ̀bọ̀rú òrìyà ó di nǹkan tó ṣe pé ẹ̀rẹ̀ hashiman tó padà wá di ti yóò kan wẹ́lẹ́wẹ́lẹ́ òun náà ló fi kọ́ irúgbìn ti gbé jáde o tó ti wù dáadáa yóò padà wá di nǹkan tó ṣe pé yóò padà wá rú yóò rú wẹ́lẹ́wẹ́lẹ́ ṣẹ̀pẹ́tẹ́wé bá jáde nísìnyí tó bá wù kò sí wíwé tẹ̀lé pẹ́ tó kí ló padà jẹlẹ̀ sí i yọ padà gbẹ ó ṣe lè kó tutù tó lọ́kàn tí ọkàn lẹ́kàn rí ewé ta ewé tó tutù náà ni ní ọlọ́padà gbẹ yìí mọ́nà yẹn já kó lè rí yọra gbé kalẹ̀ òun tó tutù tó ń sọ mí nígbà wáyà ọ̀padà gbẹ tó bá tó wá gbẹ tán yóò tó wá dúdú kẹtọ rúmùrìyà pẹpẹ kátẹgùn bá fẹ kátẹgùn bá gbé káàkiri ni ẹni tó ṣẹ̀mí ayé tí ò ní sùnà ọ̀kadà wọn olúwa ní èmi ọlọ́run ọba ìfà ní ká gbogbo nǹkan olúwa ní ẹlùmẹ́rán ló wẹ̀lú bẹ̀rẹ̀ dúkìá ọmọ zinatul hayati dunya ẹ̀ṣọ́ lásán náà lọ́kàn jẹ́lé ayé ọ̀ṣọ́ ayé lásán ni olúwa ní àmọ́ wal-bāqiyātus ṣāliḥāt wal-bāqiyāt àwọn nǹkan tí ó ṣẹ́kù olúwa ní as-ṣāliḥāt tó jẹ́ orin khayrun inda rabbik òun gangan tí tó lórí lọ́dọ̀ ọlọ́run àwọn wáárí bá kíyàpù sọ̀lẹ̀ hàn tó náà ní àwọn ìbádà tọ́lọ̀ fàyà láṣẹ ìpè ẹ̀mọ́ ra ṣe olúwa ní òun ni khayrun inda rabbik òun tó lórí òun lọ́dọ̀ ọlọ́run òun ni yọ̀ọ́ bá lọ́dọ̀ ọlọ́run والله كان الله على من وخير أملا ومنسل منك في يمن شغل لبعض tí ẹ máa ń kólé kàn khayru amala tí ẹ máa ń kólé kàn jùlọ náà ní ìbádà gbogbo tó bá ṣe láyé rẹ tó bá ṣe ní ìbádà ṣe kí wọ́n pe àdánwò lè yọkàn bẹ́ẹ̀ tó ní orí ẹsẹ̀ ọlọ́wọ́ bá ṣe tó ní orí túmọ̀ lẹ́yìn tó lọ́wọ́ sọ́nà àmọ̀ṣe bẹ́ẹ̀ yá pa kàn yẹn náà ni wọ́n fẹ́ pé sí máa àtàkà ni kí ọkàn wá ya afọ́nufọ́ra kó jẹ mọ́ fìjọ́ kan rántí kú ẹ̀dàkùn ẹlẹ́ àti bá rán ti ikú bóòlù mọ́ bọ̀kadà tó ń oṣù àwọn olè bọ́ lórí ọ̀kadà ọkùnrin ọlọ́kùnrin ẹ́ ṣẹ́rí pé kìíní òun ó jìnà sí ìbẹ̀rù ọlọ́run gan ọkùnrin ọlọ́kùnrin ó wá gán ọ̀kadà lẹ́yìn rẹ̀ tẹ́lá ló tó ń wà lórí yí ṣubú tó ń tẹ́ ẹ̀mí lọ́lẹ́ kí ló wù ẹ̀dá kò sí bóyá ilé wa ní lọ́yà yìí o kí ó wọ́n tẹ́jú fẹ́ jáde yóò ti nílá gbé ni wọ́n kọ́ náà ní àdẹ́fẹ́ tí ó wà gbé wọ́n kọ́ náà kọ́ náà ó nẹ̀dà kò náà ló fi ó rìn wọlé kò fẹ́ rìn mọ́. ẹbí ṣètọ́nù ó ti gba wá ti gbẹ̀yìn ìgbanúgbà hà fún àwọn èèyàn tó wọ́n tó bá gbé tó bá ló kù sí ike ìmúṣẹ́lẹ̀ yìí kùtà ti lọ bí kì í máa ba ogun tẹ̀lé jẹ́ mọ́ láàrin tó náà ni ìyẹn mo ń sọ́ra kí n ò mọ ìfẹ̀mí ayé yẹn pé ń kà kí ẹlòmíì náà gan ọlọ́kadà mi náà òun náà yóò máa gbóbi wọn yóò máa gbá àwọn tí ìṣẹ̀lẹ̀ àná yóò máa gbé wọn wọ́n sì jó ń sún náà orí kí náà ìlú lọ́fẹ́ pa gan ìlú lọ́fẹ́ pa àbí oníyẹ̀kẹ́ mọ́rúwá ó gbọ́ ọmọ gbé obìnrin tẹ́gbẹ́ rẹ̀ níwájú ẹjọ́ yọ ayọ́ ẹjẹ́ tẹ́jọ́ máa fi kankan ráyé èṣù èṣù èṣù ti èṣù èṣù ti kí àwọn ọ̀nà kalẹ̀ tí kì í bá rí ọmú yàn yín mú ọ yàn yín tí kì í bá mú ọmú yẹlé yín mú ọmú yẹlé yìí náà nìyẹn gbọdọ̀ máa ń sọ gbogbo ìṣẹ̀lẹ̀ ayé tí yẹn bá ń lò kí wọn máa sọ tó bá ti yọ ìtẹ̀sìn ọlọ́wọ́ bá kalẹ̀ nítorí kan wà láì kí wọn ra tún ẹ̀sẹ̀ sẹ́yìn ni ìyá lélẹ́yìí rọ́ ìrìngbà eléyìí kọ́lá lómi látara ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ abára lè rẹ̀ àbí náà ibẹ̀ ló ti kàn sínú ọlọ́run bá tukú yóò ti darí àwọn nǹkan lórí kẹtẹ́ àmọ́ ìṣe dára sí ọkọ ìṣe dára sí ìyàwó ibẹ̀ ní ìṣòro lè kàn sínú kọ́lá lómi yóò ní owó owó náà ní ọjà àdáwò fún un gbàtó lówó tó di sílé tó lè na oríṣẹ̀tọ́ fẹ́ tó ṣe fún ọ̀tọ́jú ìyàwó ọ̀tọ́jú ọmọ kí ní fà ní ohun tó gbogbo àwọn nǹkan yẹn ní nǹkan gbọdọ̀ mọ́ kí èyí pé kí èyí pé kíkà ní ìfẹ́ mú mi àyè báyìí bákan náà alimami náà lọ sí ọ̀wọ́ wọ́n tó mú àyà mi wá wọ́n ní ẹ̀ẹ́dàbọ̀ olúwa ní ẹ̀mà kọ́dá yẹn lójú ẹ̀mà kọ́dá yẹn lójú ànàmà hayatu dunya ike ìṣẹ̀mí ayé tà ń sẹ̀ yìí láìbọn àmàjẹ́ eré wọ́n láhùn àmàjẹ́ eré àgbàlagbà eré àìníkànṣe وزينة إما شرطله وتفاخر إما شفار بينكم لا نعرين وتكاثر في الأموال إما وقفة قفة ذكية والأولاد وقفة قوما كلها نقول وكوين كمثل غيظ وماذا يجري أجو àbí ká tún àkàbọ̀sẹ̀lẹ̀ rẹ́ìsìmù ó dà gẹ́gẹ́ bí irúgbìn bí òjò náà ní òjò tó rọ̀ àìjẹ́bẹ̀lì kò fàárọ̀ lẹ́bẹ̀ẹ́kì tó ṣe pé àjábà ó ń ṣe lè mà alùpùpààrọ̀ àgbẹ̀ kìí ti kékeré o ó ń ṣe àgbẹ̀ lè mà tí ìgbà tí ó jòórọ̀ kan tí kìíní yọmọ wá wu àgbẹ̀ pé á ah, ẹ̀bọ́ tó bá di oko mi nìsín àjábà alùpùpààrọ̀ nàbà tó ṣe pé irúgbìn rẹ̀ tó jáde ní ọmọ ṣe àgbẹ̀ lè mà olùwà ìgbà tó bá ń ṣe lè mà tán yẹn ni pé tẹ̀lé ayé ọ gbádùn ìtẹ̀lé ayé ọ̀pọ̀ yé ìlú rẹ̀ jọ òbí ma kékeré kan olówó pẹ̀kọ́lé kékeré kan olúwa ní tó ń náyà yìí pàtó bá kàyà ni ewé wọ́kàn tó ń gbẹ ni yẹ̀hí yọ gbẹ yọ rọ pàtàrọ òmùsọ̀rọ̀ yóò di yẹ́lò nǹkan ti géré dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ma yẹ kó ló kó tọ́ ọmọ tó bá yọ tẹ̀ wá di pé yóò dúdú yóò jóná yányá ni bẹ́ẹ̀ ni tẹ̀lé ayọ́ mẹ̀dámẹ́nìyàn lọ́mọ ìyẹn bá túbà kan sẹ̀mí tó wọ́n pé agbára ń bẹ tó àti ṣiṣẹ́ wẹ́rẹ̀ àti wá rówó báyìí tó bá bẹ̀rẹ̀ sí wáyà wáyà wórówórówóró tó bá wú ọlọ́run owó ẹ̀ lè parí mọ́ lọ́wọ́ tó bá wú yàn parí lọ́wọ́ èèyàn parí owó lọ́wọ́ wọn ni a ah, ó fi owó kalẹ̀ ó fowó kalẹ̀ àti owó fi ọ́ kalẹ̀ àti owó kalẹ̀ nǹkan ṣe nǹkan ṣàtẹ̀lẹ̀ nínú méjèèjì náà فتراه مصفرا يوكا جونا لكنا يوجد ديالو يوار كتابا يوكا جونا لكنا olùwàdí gbogbo ẹni tó bá lórí tẹ̀lé ayé tí ẹ báyìí wọ́n fi áàkìrọ́tì àdáàbòn ṣẹlẹ̀ ẹwà kàràgbákò yálà yáyà ní alkiyama àdáàbòn ṣẹlẹ̀ ìyà tó ní agbára lẹ́wà ní kàlá alkiyama tó bá lórí tẹ̀lé báyìí lálkiyama yìí náà wọ́n bá fẹ́rọ̀ fún nínú àmọ́ àwọn ẹlòmí àánú ọlọ́run ni wọ́n yìí fún lọ lérí alkiyama warduwan kọ́nà bá wọ́n tó yọnu sí wọn ni fún ìṣẹ̀mí ayé wọn tó bá lò fẹ́ tó bá lò ìṣẹ̀mí ayé rẹ̀ pẹ̀lú ẹ̀sìn ìlò ìṣẹ̀mí ayé pẹ̀lú ẹ̀sìn kò túmọ̀ sí pé àfikà lówó ni ká tó rí ìṣẹ̀mí ayé ẹ̀sìn lò ńǹ àgbọ́yé ẹ̀sìn ni ìyẹn lówó lówó ẹ̀sìn ọlọ́run máa lọ ni ọgbọ̀dọ̀ máa lọ kò tún tọkọ ọlọ́run sakó làdé ìfẹ́sìn ni kò ní fún yíbò lówó kò ní fún ẹlẹ́bọ lówó ìyóò tẹ̀sí ní lẹ́gbẹ́ ni olúwa ní wọ́n mẹ́lẹ̀ ẹ̀yà tó dúnìyà ilẹ̀ àmẹ́ta ìrìnkọ̀rọ̀ ṣe rí tẹ̀lé ayé ẹ̀tàn ni kọ́lẹ̀ tó bá nílà ká ìjẹun ó mọ̀ pé kí ni owó ìrọ̀lọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀nà aláàlú ni tó tó bá rí owó ń lọ sí èkó níjó ní múra kẹmí àti wájú òkú jìra wa wọn olóńgbò láti Àbújá tí wọn rí àwọn ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fóònù lásán níbẹ̀ tó ní kí ní kó òun fóònù yìí kàn tó fóònù rẹ̀ tó wọn mú fóònù lánlá ni wọn ní fóònù yìí lọ́dọ̀ àwọn ọmọ o mo lè lò ní olóńgbò ní one thirty one hundred thirty thousand so bàtà sọ̀rọ̀ lọ́síwájú wa ní ìmọ̀ nǹkan tó jẹ́ kó ń padà ra fóònù òun ìmú nínú àwọn olóhùn kí èsì pé iṣẹ́ tó ń ṣe òun ṣe wàhálà látọ̀ sàn dalẹ̀ lóru wọn mọ̀ ṣe wàhálà lọ́fíìsì rẹ̀ sọ̀rọ̀ òun wá jòkó lọ́kọ̀ wọn pé kí lè ní gan ná ń bi owó yìí ó ní wàhálà ìṣẹ̀lẹ̀ olóhùn kí lè ní gan kí láǹfààní owó yìí gẹ́gẹ́ nìkan jẹ́ ń bẹ̀ ń tó lẹ́nìkan ẹlòmínìkan nìkan ni wọ́n ní ìsọ̀bọ̀ yàwó àbúrò àdáwọ̀ ẹ̀gbọ́n àdí nǹkankan ibi ẹ̀jọ̀ ten ten thousand àti ni wọ́n ti gbé gẹ́gẹ́ náà wọ́n ti fa wọ́n tẹ̀lé sílẹ̀ kan náà wọ́n gbé a. èmi gẹ́gẹ́ ní sẹ́ ilé náwó yìí a onígbà tó wáyà wọn wálé wọn á di káwọn tó mọ sẹ́ndì tó mẹ́rin pé ìgbẹ́mọ̀ wá ṣiṣẹ́ fún oníṣẹ́ ilé báyìí ó ní wà láyé tó pọ̀ jù rẹ̀ ọ̀gá díkẹ́ nínú ọ̀nàmú owó mi tí ń ṣe yìí jẹ́ lọ́nu sẹ́ẹ̀mí tí ń ṣe yìí nígbà wà lérà ló wà ara méjì òwúrà kan fúyàwó òwúrà kan fúyàwó two hundred sixty thousand. so ibi tí mo fẹ́ lọ ọdẹni pé tí yẹn bá jò kó ń gbà mí tó bá ń la ká ìfura rẹ̀ tó bá wo iṣẹ́ tó ń ṣe wàá rí pé n tó ná gan bẹ́ẹ̀ ń kéré jù ó ti kéré jù ó ló sì ń sẹ́wọ̀n tó bá lọ lé wa lọ́nà aláìlé ó jẹ́ oríire fún yàn tí ẹ bá wa lọ́nà àgbá ọ̀nà aráàlú yẹn ti àgbá kò wọ́n mọ̀ ní ṣẹ̀yà tó dúnìyà ìlà ìta ọ̀nùgbòrò wò ìtajà yín ní ọba tí ìbẹ̀rù ọba níbẹ̀rù ọlọ́run pé kí o fi ìbẹ̀rù ọlọ́run lu mọ̀lẹ́bí yàn wàláì tó bá ti kú báyìí báyìí báyìí ọ̀tán fún ọ nù fún yàn nù ọmọ kan ìyàwó kan tàbí tó bá gbẹ́sẹ̀ ọlọ́run yé náà ni wúlò mọ́ tó pé àwọn ẹbí sàárè ó ti mọ bẹ̀rẹ̀ sí rẹ́rìn ní ìsìn ní sàárè gẹ̀gẹ̀ ó ti mọ rẹ́rìn. ọ̀kọ́lá ta'ala olúwa tó sọ pé zuyina lillah àwọn ẹni tí kò wu àwọn èèyàn hubbu shahawat minan nisa ìnífẹ̀ẹ́ adùn obìnrin àdámọ̀mẹ́dámẹ́ nìyẹn ni wilbani ìnífẹ̀ẹ́ ọmọ wilkọ́nà kírìmù nǹkan tọ́ra àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ọmọ ń jù sílé من الذهب لقى الجولد والفضة أبي سلفاني والخيل المصومة أباونا ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tí ó ní agbára tó rẹwà tó jẹ́ mùsàwámà ẹni pé tó ṣe pé ó jẹ́ olówó ńláńlá ẹni tó jọjú wal an'am àbáwọn nǹkan ọ̀rọ̀ ẹni pé bí abẹ́ màálù rànkúnmí àgbò wal harth àtàwọn nǹkan oko gbogbo àwọn nǹkan yìí nítorí ni wọ́n bá máa ń àwọn fẹ́ràn rẹ̀ ní mẹ́ṣọ́álì ẹ̀ńtọ́nà bá kàn sánú náà ni ọkọ̀ wọn ìtọ́nà bá wọn kàn yìí rẹ̀ tó tó jẹ́ nẹ́tọ̀ á ìmọ̀ wọn lé ọgbọ̀n ọ̀hún náà nítorí àwọn ọmọ eh, rẹ̀ ṣe tó máa ń fún náà nípa ìmọ̀ ni olúwa ní ذلك متاع الحياة الدنيا gbogbo àwọn nǹkan wọ̀nyí adùn ayé ni ayé náà ló máa wọ́n lọ ọ̀hún ìdáwó ṣọ́sùnì màá olúwa ní àmọ́dọ̀ ọlọ́run ìfún tí ẹran lọ lè ń ṣẹ́rí bá ní nǹkan dáadáa ọ̀dọ̀ ọlọ́run wà lọ́wọ́ tó náà ní pé àwọn nǹkan yìí tí ẹ bá ní tọ́ kí o ṣe tọ́lọ̀ tí ọba sì ní òtúmọ̀ sí pé ọmọ bàrà jẹ́ ilé ìwé àwọn ọmọ olóbi báyìí ẹgbẹ́ mi ní lọ́wọ́ tó mo tàgbá kò ìbá kíni tó gbogbo àwọn nǹkan yìí ìyẹn gbọdọ̀ ọ̀rọ̀ amúnú tó lọ́wọ́ bá ṣe tọ́ pẹ̀lú àwọn ẹ̀ tí ò bá ṣe kí ọ kí ọ kí ọ gba kámú kí ọmọ ṣẹ̀mí yàn lọ kọ́ mọ́ ti pọ́ ìlú ti tọ́pù àkèyàmọ̀ yàn àmì ọlọ́wọ́ wa hàn wọ́n tàn án yà yóò ṣàṣe àmì fún àgọ́ yóò sọ̀rọ̀ fún wa oṣù wa ni ẹni tí yóò mọ ìtumọ̀ ẹbí ń jẹ́ ayé àwọn èèyàn kó ayé ilé ayé ìjọ àwọn èèyàn lójú ayé ìjọ àwọn lójú ọ̀rọ̀ ayé ìjọ àwọn lójú sọ ayé ni wọ́n sọ ní pé àfi bá àgbà àgbà àlọ́bì kankan àbíká sa àbíká nílé tòkìní yìí olóṣojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di ẹlẹ́bọ ọ̀sọ̀ wọn di olóògùn sọ́ọ́dún lóògùn ọ̀sọ̀ wọn di aláwo ọ̀nà àwọn àníkú àwọn tó lọ jìyà wọ́n tó wá jìyà fún yìí tó gbúrò àwọn sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ náà gbogbo إني ìkólé إيماني يقول لكم ìkólé ọkọ̀ mẹ́ta هذا وصلى الله على محمد وعلى آله وصحبه نعم السلام عليكم أريد إلي أستاذ أكمل هذا الكلام لا تفتح لا تفصلن سبب الكلام ووقته والكيف والفم والمكان جميعا نعم. السلام عليكم oníbẹ̀rẹ̀ ní pé àwa áàrùsúnlá lè máa bá wọn fi ìrìnà ní àwọn orúkọ wọ̀nyí bí ìkárí èyí àwọn èyí orí orí ọ̀la ìnáyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kí ni tó mọ aláwọ̀ lédè Yorùbá. Èyàn jẹ́ àrùsúnlá kan jẹ́ tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí nǹkan tí wọ́n bá dáa tí wọ́n jìnà sí lápapọ̀ ni. pẹ̀lú orí fábìlì kápẹ́ńtẹ́ yẹn ń jẹ́rùn tí wọ́n wá pè ní ìfábìlì wọn ìfábìlì wọn àbí wọn kó kọ rẹ àbí tó ń fi wo kọ mí olé ní kọ́ nìlú mí tó lè jẹ́ onílé yìí ọ̀tá pé fábìlì wọn bá lè lọ fẹ́ mọ fọ́ọ̀nì sí i àbí kọ́ ló máa kú bẹ́ẹ̀ pé ọ̀hún bó kọ́ ọ̀hún jẹ́ ìfábìlì wọn bò wá.

àwọn àwọn àjì orí yọmí ojú orí yọ yàn ọlọ́ọ̀ba onímọ̀ yọ yàn irú ènìyàn ní obìnrin orúkọ yẹn gẹ́gẹ́ tó ọlá nàbì ní obìnrin orúkọ yẹn náà bí wọn pẹ̀lú kọ yẹn tó àbí àbí ọgbà yìí ní ogójì mẹ́rin ọ̀dà bọ́lá séwù ní wọn bá wọn pè é ẹbí orúkọ yẹn tó bá ń jẹ ọwọ́lẹ̀ ń jẹ òfin ọba pè bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìtumọ̀ Allah nínú èdè yorùbá tó Allahu ní èdè yorùbá òun náà ní ẹni táwọn sìn nǹkan bá ní Allahu òun náà ní ọlọ́run ọlọ́run òfò tí ó ta kán tí ń jẹ́ nínú èdè yorùbá bá ti ní ọlọ́run ó túmọ̀ sí pé Allahu lẹ́nu tó bẹ́ẹ̀ sì náà lọ́jọ́ kó yé wa pé èdè wa yìí àmì ni ìgbà tó lọ́n sọ àwọn àmì rẹ̀ àmì rẹ̀ wọ́n ní wà sílẹ̀ sí ẹlẹ́sìnà àti yapa èdè yín bí èdè ṣe máa ń yapa síra wọn pípé ọ̀sán lè dìde ní ìgbéra sápá ìrìn kan ọgbọ́n ló ṣubú sí ní ti yorùbá fúlàní ẹ̀sẹ̀ tó bí èdè ó ti yàtọ̀ ní wọn ní àmì ní ìgbéra ní sábà ọlọ́run ní nínú èdè yorùbá ṣùgbọ́n nǹkan mí ní túmọ̀ sínú èdè tápà nǹkan mí ní túmọ̀ sínú èdè inú èdè àwọn ìgbìmọ̀ tí pé ọlọ́run náà ni wọ́n sì ń ṣẹ́rí sí tó ọlọ́run àárín náà. oníbẹ̀rẹ̀ ní asàlámù aláìkùm ẹ dábẹ́ kí lè ṣe tí a pẹ̀lú àwọn òbí wa àti àwọn tó máa ń ṣe iṣẹ́ ní sáìtì bíi àwọn brigadier plumber tí wọ́n máa ju tí wọ́n wọ̀ ní tí wọ́n máa fẹ́ lọ láì ní ìmọ̀ ẹ̀sìn tí wọ́n sì máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ó lè fa ẹ̀sìn jẹ́ lọ́dàkùn ọ̀gbẹ́ fún wọn ní ìmọ̀ràn. na ṣẹ́rí nǹkan tí yẹn bá fẹ́ sọ ọ̀dà kí èèyàn máa ṣọ́ ẹnu èèyàn nà yẹn ti bọ̀ lè kọ́ ilà lẹ́yìn ọ̀hìnbùn àti olúwa ní kò sí gbólóhùn kan ọdún ilé bọ́ lẹ́nu yà àkọ́kọ́ jẹ́ pé àwọn ẹ̀ka tí wọ́n ń sọ wọ́n ń bẹ tí wọ́n pọ̀ kalẹ̀ bí nǹkan yẹn bá dáa tí ò bá dáa náà nìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ àwọn yàrá láti máa sọ àwọn ti pé ọ̀rọ̀ sọkúsọ àbí ìdáàbí ìfi ẹnu pẹ́ńbẹ́lẹ́ mú ẹ̀sẹ̀ àbí ìfi ẹnu burúkú mọ́tọ́ sí ẹ̀sẹ̀ náà ni bá máa ń wá sí ẹnu rẹ̀ ní gbogbo ìgbà ẹni tó bá súnmọ́ oníbùkátà tó kọ́ máa fi àkíyèsí rẹ̀ pé à lájà àwọn ọ̀rọ̀ tẹ̀ wọ́n ń sọ yóò dára ẹni ìrìn àjò àwọn ọ̀rọ̀ yìí náà látọ̀dọ̀ àwọn tó ń ṣe ọwọ́ yẹn náà ni wọ́n wà ní tọ́jú ń ṣẹ́ kí n tó bá wà ń tòṣì wọn kọ́ máa pe àkíyèsí wọn láti kọ́ máa fi máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí náà tó tó bá mọ̀ nǹkan tó sọ nípa ìsìn kì í ti dandan kó dákẹ́nu rẹ̀ ọ́ dáa àlẹ́ فاليوم الآخر فليقل خيرا أو ليصمت فطبعا pé òun gbọ́lọ́ngbọ́ òun gba lẹ́yìn sọ̀lọ́ ọ̀sán àwọn gbọ́jọ́ kan ìbọ́ fún ìjọ kan ìkóde wọ́n sọ̀rọ̀ rí lẹ́nu tó bá ti rí rí dáadáa tán dákẹ́nu rẹ dákẹ́nu rẹ nítorí ọkọ̀ kó ṣàlùfọ́ wa náà. Oníkèrè ní àṣàlámà àìkú. Wọ́n ní sí àwọn kọ̀wárì tí káàkiri wọn. Àkọ́kọ́ ẹ̀rí tó wá láti inú àṣìríta lẹ́yìn ìtọ̀lá àyọ̀fẹ́lá. Kò sí ẹ̀rí kan tó clear tó straight tó pe àwọn kọ̀wárì jì ní kékeré. Kò sí ẹ̀rí yẹn látọ̀lá lẹ́yìn ìtọ̀lá àyọ̀fẹ́lá. Àwọn ẹ̀rí òun náà ni pé wọ́n máa jáde kó nínú ẹ̀sìn àbí wọ́n jáde kó nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀yàn ọkọ̀ àti máa ń jáde lára àtàtà bá ta mọ́ jáde kó nínú ẹ̀sìn kí wọ́n ti pé yẹn ti tètè rè ẹ̀mọ́yé àwọn hadith tó pọ̀ sáméjì onílágbẹ́dá kì í sara wa mọ́ àlẹ́ mọ̀ngọ́ṣáná pẹ̀lú ìsẹ̀mìlá ní bá ní sàbòsí fún wa kì í sara wa mọ́ ànágbé ni mọ̀lápọ̀ mọ̀lẹ́kọ̀dúdà wọ̀ṣàkọ̀lù yóò bá wàdá àìdáwọ̀ tó tẹ̀lé yá pẹ̀lú ìsẹ̀mìlá ànábì ní kìí ṣara wa ẹni tó bá wọn tí ìbànújẹ́ bá dé tí wọn fọ gbà rẹ lójú tí wọn faṣọ ya ànábì ní kìí ṣara wa náà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ànábì mọ̀ tó pé láwọn yìí ṣara wa mọ́ kò sí lára wa mọ́ tó tó túmọ̀ sí pé àwọn ènìyàn kì í ṣe kèfèrí ní tí wọ́n ti di kèfèrí ni n kò túmọ̀ sí bẹ́ẹ̀ tó ìsọpé kàwárí ìdìbò wọn jáde kó nú ẹ̀sìn yìí wọn túmọ̀ sí pé wọ́n di pé ànábì pé wọn kékeré rẹ̀ sáánájú ọba tó ń kéde yóò tó ń kéde rí kílíẹ̀ kíkà àwọn ẹni yóò kéde ní wọn tó kò sí àdé kan tó kílẹ̀ bẹ́ẹ̀ tó lẹ́yìn náà nígbà tó wá padà fọ́dọ̀ àwọn sàhábà àìlè rọ́dí yọlọ́ àìlèwò pé fún nǹkan gan ló ti ẹ̀ bá wọn jà njọ́ tí ó bá wọn jà tó pa wọn tán wọn á bí kàtìgóríkàlì pé tọ́ àwọn tó bá jà yí àkàwárí yìí sí kékeré ni wọn ó ní ẹ́ nínú kùsùrù fáwọn wọn jìnnà sí kékeré yẹn yẹn ẹnu yóò lè kan ó tó fún yàn lẹ́nu tí mọ́nìhàjì rẹ̀ bá wà aslam mílíọ̀nù kúfùrí ọ̀rọ̀ wọ́n jìnnà sí kúfùrí yányá ó lẹ́yìn náà wọ́n tó ju wọ́n pé ṣé àmùnàbí kó náà hùr olùsíkèfè ní ọ̀dà tí mùnàbí kí ni wọ́n ní à ó ní wà iná mùnàbí kí ni láàyè kúrú nà lọ́hà ìlà kọ̀lìlà mùnàbí kí ni rántí ọlọ́run díẹ̀ ní àwọn àti ọlọ́run àwọn ilé ìmọ̀ rántí ọlọ́run ọba gan-an wọ́n ní ọ̀dà kí wá làwọn ẹni yìí wọ́n ní qawmun bagaw alayna fanafirna alayhim àwọn ìjọ kan tí wọ́n kọjá àlà tọ́lọ́ sí ìrànwá lọ́wọ́ ní orí wọn tó ṣe wá nìyẹn bẹ́ẹ̀ náà ni sáà dìbò dájú àkọ́ ńbẹ nínú sọ̀rọ̀ òbòkọ́rí tó níbi báàbù tafsir afọwọ́nàbínkùn bil akhsarina a'mala wọ́n di ipe kíkẹ́sùn rí ni ẹ̀ máa àwọn kọ̀wáì dùn إنه وكان سعد يسميهم بالفاسقين فكي ليش فكي لأمهاتي يقول أنا عبد الله بن عمر يطونا لي على خوارج كل مجدع فأقسم لي لا إلى الإمام ابن تيمية رحمه الله wọ́n ní àwọn òfin ẹ̀rí kàrí láyé àwọn ìpẹ́sọ̀ àbà kan bó pe kàwárí jẹ́ kéde rí wọ́n ni balkanu sọ lónà kàlfà wọ́n máa kírun والله أعلم نعم Particularly, how is Prophet Muhammad sallallahu alaihi wasallam read Quran before or after Al-Quran, Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ó bá ń sọ̀kalẹ̀ fún Ànábì máa ń pa àwọn sàhábà láti ẹ̀ ìpè ẹ̀mẹ̀ ọ̀kọ́ tó bá kan náà kó ètò máa fà. nínú àwọn lọ́gbọ́n wa ẹ̀bùn tọ́lọ́ wọn bá bù wọn iná ni ẹ̀bùn oníhà nǹkan ẹ̀bùn oníhà nǹkan ó lágbára lára wọn gán tọ́lọ́ wọn ń bù wọn gán. tó tó ń kọ́ Al-Qur'an bẹ́ẹ̀ náà wọ́n ti máa fà. nínú àwọn kẹta máa ń kọ́ sí nígbà wọn bí ọ̀la ju àwọn nǹkan tí wọ́n fi ń kọ́ nǹkan ti ṣe máa nígbà yẹn náà ti kọ́ náà ti di wọ́n ti tọ́jú rẹ̀ wọ́n máa kọ́ sínú ewé àyẹ̀wé tó bá di pé kì í tètè kì í tètè ọrún títí tó bá gbẹ kì í tètè ọrún wọn lọ pọ síbẹ̀ tó tí wọn bí irú bá náà ṣe níbi ewé ọ̀gẹ̀dẹ̀ lọ́dọ̀ wa wọn ẹni kí wọn fẹ́ ẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó kí wọn wá tẹ̀sẹ̀ kí wọn kọ nǹkan síbẹ̀ kọ́lá wọn bá gbẹ tẹ bá lo sàdá tó dáa ẹ̀ ìtàn bá ní ojú ọlọ́bàtí ń tó wọn tó máa àwọn awọ ẹran awọ ewúrẹ́ awọ màlúù àwọn awọ tó kó wọ́n fi jọ kulẹ̀ wọ́n fi kọ́ wọ́n kọ́ sí yọ fẹ́lẹ́ dé ojú nípa wọ́n lọ kọ́ sí ẹ̀fọ́ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ sùn pípé wọ́n fa níbi pé wọ́n ti ṣe bí ìpínlẹ̀ wọ́n kọ́ alukur'an fi fún òbí ṣe ní ayé ànábì nìyẹn kọ́lá yìí ni wọ́n tún máa ń lo àwọn àwọn ẹ̀yìnká àwọn egun màlúù wọn máa fi kọ́ wọn máa kọ́ àwọn rọ̀bùkà kúṣà tí bá ti ní àǹfààní àti ìtọ́jú rẹ̀ mọ́lẹ́ máa ti tọ́jú rẹ̀ mọ́lẹ́ yà lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà làtúndì bá lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà kú tán ni àwọn tí wọ́n lọ jẹ ọgbọ́n rẹ̀ já ni wọ́n pa àwọn sẹ́yìntì ìrìnkìlẹ̀ ọwọ́ tó ti dé àwọn tó wọ́n jẹ ọgbọ́n sẹ́yìntì àwọn tó wọ́n pa àwọn sẹ́yìntì lára àwọn tí wọ́n jẹ àwọn tí wọ́n jẹ wọ́n hàlùfọ̀ Umar ti wá sọ̀jẹ́ sí fún ọgbọ́n kan tòbí pé á ah, kí ní yẹn ká kàn bá ilẹ̀ tuntun kan kìí ṣe pé wọn ọ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́kọ́ tí ó ti ká fi sí ojú kan kọ́ wà lójú kan torí nítorí àwọn tí wọ́n ń hákúrá lù fún pàrọ̀ rẹpẹtẹ yìí á ah, wọ́n di pé àìsàn àìní ṣètọ́jú ìdàkọ̀ yìí náà èyí tó kọ́ àkùrọ̀ àlejò nìyẹn kìí ṣe pé wọn ọ̀kọ́ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe pé kò yí ní pípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí yẹn ha náà lè dìkú nǹkan yóò ráwọn tó wọn há kùránì náà lódìdí tọ́lá kò kí wọn sọ fún sọkọ wọn ní bó lọ kó àdéhùn jọ irú nìyẹn ló ní ọdún wájú rẹ tó kọrin bíi fọ́ọ̀tì tó sì há ṣe wòye nǹkan pé ẹni tó lè eléyìí tí ń tí ó yẹ tó ń tó mú lọ́wọ́ wò ẹtú wa dúró wa fìtínà táwọn eléyìí ń fojú rí o àwọn kan wípé o ti ẹ̀ ní nǹkan kan tán fojú wò kí wọ́n á ní ìrọ̀lẹ́ ha kìíní torí ẹ tọ́lọ̀ tó bá tó fẹ́ lò wọ́n fún ẹ̀sìn pé iṣẹ́ à ń dé pé tọ́lọ̀ bá fẹ́ lò ni àìmọ̀kàrà yẹn ti pọ̀ ni tó o náà ni pé kíkọ́ Al-Kùránì jọ àbí kíkọ́ hadith jọ ó ti clear jù tí ò náà ni ọmọ ìdàrúmọ lójú tí wọ́n mọ ọ̀rọ̀ ẹ̀ náà. Láwọn àìsàn, ẹni tó ṣùgbàgbé tí àṣọ àṣe kọjá tó ń bí sí àṣọ lọ́gbé báwo ló ṣe ṣe ṣe. Tó bá ti jí gbára ó ti lọ́lẹ̀ kí alásàrì bákanáà tó ti kí lọ́gá rẹ̀ lẹ̀ lẹ́sàn sọ́lá ní pé tó bá sùn tó bá ti jí kàfàrà rẹ̀ náà ni pé ó ti lọ́lẹ̀ kí nǹkan tí ìrọ́bọ́ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ padà lẹ́nu yẹn kò ṣe ọlọ́run ọba rárá òun lọ wà lọ. wọ́n ní àfúláwà rẹ̀ kù lẹ́kùn ẹ̀rí fún ìmọ̀ ṣe àdúrà lápapọ̀ ìṣàdúrà ibi tí wọ́n ti ní kámẹ́rà ṣe nǹkan lápapọ̀ ọ̀rẹ́ ni kákíọ̀n lápapọ̀ kákíọ̀n ní àpapọ̀ lẹ́yìn ìṣẹ́rí fún àríkàdúrà ní àpapọ̀ tòwádìí kákíọ̀n tí òkú yàn náà lápapọ̀ náà nìyẹn ní tí òye ọ̀pọ̀lọpọ̀ lè lé yẹn wọ́n mọ̀ pé kìí ṣe pé kò sẹ́nì kan tí ó sọ pé ẹ má ṣàdúrà àbókù ẹ má ṣàdúrà àbókù ara táwọn nínú alábòsí làwọn èèyàn wọ́n ní àwọn sọ́sọ́ ní àwọn àgbọ̀dọ̀ fàdúrà bóòkù ta ló ní ẹmọ́ tàdúrà bóòkù ìrìn ló tẹ́ ń kí ta ló ní ẹmọ́ kí òun tó kula pépé nìyí اللهم اغفر له اللهم ارحمه اللهم اكرمه بذنوب كما wọ́n ní ọtún ní àwọn ọtún ní àwọn sábà bùkún ẹni wọ́n àbẹ́ tó bá ní àjọ ìgbó gbogbo yà ní àhàn bíbí àwọn ni ẹ má dé bíbí à nígbẹ ẹ iná àtiná làǹtàrà kírífà ẹ àdéhùn kọ́mù gbogbo yìí ìntánẹ́bì ni ẹ̀sìn ni ẹ̀sìn ẹ̀kúra ẹ̀kú ń bẹ́ẹ̀ tẹ́bá ti bò kúmọ́lẹ̀ tán sọ́lọ́ àkíkọ̀ wọ́tàlọ́wọ́ tàbíkà fàínàwó tán yóò ìdá àwọn ọmọsọ́lọ́wọ́ àwọn lọ sí lọ́ọ̀lọ́ọ̀ lẹ́ta bọ́ọ̀lù à ń challenge yẹn mú wá ẹ̀dùn mọ́ mú àwọn tíra àwọn àwọn àdísù nílé rítò nílé mú ọ̀pọ̀lọ̀ kó ṣàánú fún wa náà. onídèrè ní ẹ̀fọ́ wípé àbúláì náà mú àbúláì náà mọ́ tí o náà wọn tó ṣàgbọ̀n nípa ẹni kọ́sì yìí ní ẹni àbúláì náà mọ́ ìṣẹ́gbà láti kọjá ní abẹ́ igi tó dé àyè àfihàn ọ̀sánlá oṣù bẹ́ẹ̀ nígbà tó dé àyè náà ẹ̀dọ̀wọ́ tó wá tó wà láyé ìgbé tí àwọn tí ọ̀wọ̀ kìí ní wọ́rọ̀ wọ́n tún gbé gba ìbò nígbà tí àmọ́nà àfihàn ọ̀sánlá ń tẹ́wọ́ fún igi ẹ̀dọ̀ pé kí a má fún ìkàkà àti òde Nàà, nǹkan àǹfààní pé ìyàfẹ́ kọjá ní abẹ́ igi èèyàn wá tẹ ọrùn bá láti fi kọjá ń bẹ̀. wọ́n wà nínú nǹkan tí Abdullahi ibn Umar máa ń ṣe látara fún gbogbo tánà ìbá ń ṣe náà nìkan náà ń ṣe. wọ́n níjọ́ kan wọ́n á kọjá wọ́n tó fẹ́ kọjá níbi àyè ọwọ́ tẹ ọrùn bá wọ́n tó fẹ́ tẹ ọrùn bá àwọn wa di pé kí ló dé láàrin bí wọn ni àwọn ti yọ sálẹ̀ sọ̀fọ́lọ́ ibi kan wà níjọ yẹn wàhálà yìí sì rà jẹríba kọjá ní abẹ́ rẹ̀ láti ti kọjá lọ́nà ló fà lọ́nà ti ṣe bẹ́ẹ̀ kan láyé tó kílẹ̀ lélẹ̀ yìí mo ló fi wá jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ látẹ̀ríba síyàn òkò jọra wọn tí a lọ yìí ti di ni lẹ́yìn náà tí a lọ lẹ́nu wọn kí á yẹn ni tí ìfẹ́ tí nǹkan bá gbọ́lẹ̀ síyàn níbẹ̀rẹ̀ kó lóni tí a bá fẹ́ wo nǹkan lábẹ́rẹ́ tí bú àbábẹ́ nǹkan kan tí ò ní bẹ̀rẹ̀ fún ìhòòhò rẹ̀ tó ìyàn là ń sọ ìyàn là ń sọ wọ́n mọ ọ̀hún àìlà náà. Assalamu alaikum. Is it mandatory for every Muslim to marry? Nam ṣíṣẹ́ àwọn ìdílé lọ́kọ súnà lẹ́yìn sọ̀lá ọ̀sánlá mi ní ọgbọ̀n ìmọ̀ ṣe. Àbẹ̀ bá ṣe pé ó bá ní nǹkan kan ní ẹ̀kú lórí rẹ̀ tó náà wọ́n ti lẹ́ tí ó lè rẹ̀ bí wọ́n gbọ́dọ̀ ṣe ni wọ́n mọ̀ ọ́ àyè. àdáwà pẹ̀lú ìpele wà sí ìtàgbàgbà tí àkọlé rẹ̀ jẹ́ ìwé àbá tọ́ṣù ìrìnà ìbùkọ́ ní ọ̀sẹ̀ yìí nìyí. ó máa wáyé àwọn aṣọ àwọn alẹ́ tó ń gbé twenty twenty. Eh, ìjọ wà nílẹ̀. twenty two may wọ́n lè fa àwọn ọ̀sá ìdìbò àlọ́bà ṣe ní oppositional situation lára ìlọrin protest taken example wọn fẹ́ wọn. Sọ́sá